èyí ni àṣẹ òwúrọ̀ láti ọwọ́ pásítọ̀ Babátọ́pẹ́ Samuel kí Olúwa kí ó bùkún fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Praise the Lord. Praise the living Jesus. Praise the Lord kò yẹ ká gbé ọlọ́run ga láàárọ̀ yìí torí ó ṣeun torí àánú rẹ̀ dúró títí láéláé lórí ayé wa lórí iṣẹ́ wa àárọ̀ yìí máa yàtọ̀ díẹ̀ call and response ni ọjọjọ friday a máa máa gba àdúrà akọni àdúrà yẹn ò sí fún gbogbo ènìyàn àdúrà akọni sà so ọjọ́ friday we gonna share the word and we are going to pray bá a bá ṣe ń sọ̀rọ̀ la máa máa gbàdúrà bá a bá ṣe ń sọ̀rọ̀ àṣẹ ẹ̀yin náà máa máa gbàdúrà ṣùgbọ́n bá ṣe ń gbàdúrà mo máa sọ̀rọ̀ àṣẹ múlò a máa ṣàlàyé àwọn kankan ní àwọn àkókò tí mo máa lò mo fẹ́ ká gbé ọlọ́run ga láàárọ̀ yìí ọlọ́run ẹ ṣé fún àánú tí mo rí gbà àánú ló mú ká rí ọjọ́ òní láyọ̀ àtàlàáfíà àánú ló yẹ kẹ́ jí àánú la rí gbà I want you to give all the glory this morning àolúwa ó tóbi ó tóbi ó ó tóbi kò sẹ́ni tá a ra fi ṣàkàwé rẹ̀ o kò sẹ́ni tó dàbí ẹ kò sẹ́ni tó tó láyé ní gbogbo ń tẹ́ ńlá àkọjá ọlọ́run wà ń bẹ̀ ní àwọn nǹkan tẹ́ rò bí máa gbé yín lọ ìjì tẹ́ rò bí máa gbé yín lọ èṣù mọ̀ọ́mọ̀ ó di ojú wa sí àwọn àánú ọlọ́run ó ń tọ́ka wá sí àwọn tó ṣe tí ò dáa ṣùgbọ́n ìgbà tá a bá lè rí orí ọlọ́run láyìíká wa àwọn tí a ò tiẹ̀ béèrè tí ọlọ́run ṣe nú ayé wa ó túmọ̀ sí pé àwọn tá a béèrè tí ò tíì ṣe yẹn ó ní lọ́kàn láti ṣe everything in his own time and seasons ẹ já gbé ọlọ́run ga fún àwọn nǹkan tí àkókò yìí ti gbé wá sínú ayé yín tó ti mú ẹ̀rín bá yín ẹ já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn àkókò àwọn tí àkókò yìí ti mú wá tó ti mú iyì bá yín ẹ já dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn tí àkókò yìí ti mú wá tó ti mú oore bá yín tó ti mú iyì bá yín tẹ́yìn náà sọ pé ọlọ́run ẹ ṣe mi ò dẹ̀ gbàdúrà o promotion yẹn mi ò dẹ̀ gbàdúrà ẹ o iṣẹ́ yẹn mi ò dẹ̀ gbàdúrà ẹ o ọlọ́run fi hàn yín pé bàbá ni ó mọ ohun tó tọ́ sí ní ìgbà àti àkókò mo dẹ̀ pàṣẹ láàárọ̀ ibẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí ó mú kẹ́ ẹ dúpẹ́ jálẹ̀ ọdún yìí kọ́lọ́run kó bẹ̀rẹ̀ sí ní ṣe I've said it in one of my broadcasts appreciation is the application for more bá a bá lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sí bá a bá lè yìn sí bá a bá lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ sí a fẹ́ ohun tó pọ̀ sí lọ́wọ́ ẹ̀ ní ẹjá gbéga láàárọ̀ yìí mo ní fẹ́ kẹ́ ẹ mísì àdúrà àwọn àdúrà tá a fẹ́ gbà láàárọ̀ yìí mo máa sọ̀rọ̀ àṣẹ ṣùgbọ́n Ọlọ́run ní pé kí n mú irin ìrìn àjò olùrànlọ́wọ́ mẹ́jọ oríṣiríṣi olùrànlọ́wọ́ mẹ́jọ tó wà nù Bíbélì òun la máa fi gbàdúrà lè má parí a máa tún bẹ̀rẹ̀ monday ṣùgbọ́n mo fẹ́ ká àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òun ni bí hmm, mú tí kì í yẹ ah, mímú hmm, gbogbo hmm. mo fẹ́ ká gbéga níbikíbi tẹ́ ẹ wà bóyá lórí ìrìn níbi nínú mọ́tò bóyá lórí afẹ́fẹ́ ní gbogbo bí tẹ́ ẹ bá ti wà ẹ ṣáà máa gbé ọlọ́run ga ẹ sọ ọ̀rọ̀ sí ó gbọ́ ọlọ́run súnmọ́ wa ẹnikẹ́ni lọ dáàdì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ọlọ́run súnmọ́ yín jù lọ <laughs> ọlọ́run súnmọ́ àjù ẹnikẹ́ni lọ you just say thank you Jesus for the beauty of, of, the, of the day thank you Jesus fún àlàáfíà àti àánú tá a rí gbà just say thank you Jesus ní gbogbo ibi tí ẹ bá wà ìwé psalm psalm hundred psalm hundred ní ẹ hó ìwà ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ ayọ̀ sí olúwa ẹ ti ẹ̀yin tí orin sí iwájú rẹ̀ ó ní kí ẹ̀yin kí ó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ni ó dá wa tirẹ̀ tirẹ̀ ni àwa àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀ tiyín ni olúwa dádì gbogbo ń tẹ̀ ń béèrè yẹn fún ọlọ́run náà ni fún ògo rẹ̀ náà ni àbí fún ògo yìí ni fún ògo rẹ̀ ní sà it is for the glorification of God what you are asking from him be rest assured that he will do it in times and seasons he knows the appropriate time ó mọ ìgbà tá a nílò ohun tá a nílò bù ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń fi ara wa compare pẹ̀lú àwọn ènìyàn àwọn tó máa ń mú kí ìbànújẹ́ ó wá sọ̀kan wa nìyẹn when we stop comparing ourselves with God I mean with people we will start seeing joy we start witnessing joy when we stop comparing when we know that we are unique àwọn àkọọ́lẹ̀ wa yàtọ̀ ọlọ́run fẹ́ ṣe àwọn kankan ní ìgbà tó wù ú nígbà tá a bá ti stop àti máa compare ayé wa pẹ̀lú ènìyàn ìgbà yẹn la máa rí ayọ̀ láti inú wa ìrìn àjò wa kì í ṣe àti máa compare ènìyàn sá àwọn kọ̀ọ̀kan wà ní ayé wa náà tó yàtọ̀ sí àwọn tó kù you have more reasons to appreciate God this morning you have more reasons to appreciate to lift up your voice and say Father I praise you ìwọ náà wo agbára e gbe o gbápọ̀ ṣe é ṣe é gbé àwọn tí Ọlọ́run ti bá wa sọ just go ahead and appreciate him this morning and say Father we worship you we worship you. we give you all adoration just give him all the praise this morning. ẹ ṣé o jésù ẹ ṣé o jésù ẹ ṣé o jésù ẹ wò láti inú oyún ẹ wo àwọn oore àwọn tó kù díẹ̀ wọn á ní ó kù díẹ̀ kí n lásídẹ́ǹtì ni alókù díẹ̀ kí iṣẹ́ yẹn bọ́ lọ́wọ́ mi alókù díẹ̀ kọ́mọ kú mọ́ mi lọ́wọ́ alókù díẹ̀ kí ìyàwó kú mọ́ mi lọ́wọ́ alókù díẹ̀ kí ibi ó ṣẹlẹ̀ sí mi ẹ̀yin náà wo àwọn okù díẹ̀ tí ò ní àkàwé a lè ká ka ò lè ká tán we can this their own. ṣé o jésù ẹ ṣé fún àánú yín ẹ ṣé o jésù fún oore yín lórí ìyàwó mi lórí àwọn ọmọ lórí iṣẹ́ mi lórí ẹ̀bùn àwọn ẹ̀bùn tó mú ìyì wá bá yín yẹn those talents those gifts wọ́n ní lágbájá lè sọ̀rọ̀ wọ́n ní tó bá sọ̀rọ̀ mo fẹ́ràn ẹ̀ wọ́n ní lágbájá mu àgbékalẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ ṣẹ́yìn ni àwọn tí yóò mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ṣẹ́ ẹ̀yìn orí ọ̀fẹ́ ni giving glory for all the talents, all those things that has brought you grace, all those things that has brought you, I mean, joy, all those things that you enjoy from people, all those sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o ó tóbi olúwa. Give him all the glory. Give him all the honor. Give him all adoration. Thank you, Father. Accept our praises and thanks. In Jesus' name we are prayed. In Jesus' name we are prayed. Thank you, Father. In Jesus' name we are prayed. amen amen láti ọjọ́ monday mo ti ń sọ̀rọ̀ lórí olùrànlọ́wọ́ àti ìrànlọ́wọ́ ní èní mo fẹ́ mú ìrìnrìn àjò olùrànlọ́wọ́ mẹ́jọ tó wà ní bíbélì ọ̀nà mẹ́jọ tí ọlọ́run ti gbà yọ̀ǹda olùrànlọ́wọ́ fún àwọn ènìyàn mo dẹ̀ fẹ́ ká fi gbàdúrà ó ṣeé ṣe ká má parí ẹ̀ lénìí ṣùgbọ́n a máa bẹ̀rẹ̀ ṣá èní àdúrà akọni ní ọjọ́ gbogbo ọjọ́ friday àdúrà akọni ni bí n bá ṣe ń pè é máa hàn níbikíbi tẹ́ ẹ bá wà olùrànlọ́wọ́ mẹ́jọ mo sọ lórí olùrànlọ́wọ́ if you want to know more, go back to some of my uh, uh, um, uh, preachings and hear it. Ṣùgbọ́n lẹ́yìn sá, mo fẹ́ ká gbàdúrà lórúlọ́wọ́ mẹ́jọ sá. Ayé ènìyàn tó bá bá ní ìtumọ̀, àwọn mẹ́jẹ̀jọ yẹn, ìrìn àjò mẹ́jẹ̀jọ yẹn, ayé èèyàn gbúdọ̀ gbà kọjá. Gbogbo akọni tẹ́ ẹ bá ti rí lókè pátápátá, ó lè tọ́ka sí àwọn ìgbà tí àwọn olùrànlọ́wọ́ mẹ́jẹ̀jọ yẹn ó yọjú. Gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí ìran rẹ̀ wá sí ìmúṣẹ gbogbo ẹni tí a bá ti rí bí ẹni tá a lè fi ayé rẹ̀ ṣàkàwé ògo olùrànlọ́wọ́ méjì ẹ̀jọ yẹn ó wá sínú ayé wọn ni bí olùrànlọ́wọ́ méjì ẹ̀jọ yẹn bá darapọ̀ mọ́ iṣẹ́ yín iṣẹ́ yín máa yàtọ̀ bí olùrànlọ́wọ́ méjì ẹ̀jọ yẹn tó bá darapọ̀ mọ́ àyànmọ́ yín àyànmọ́ yín máa yàtọ̀ sà gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí lókè gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí níbi gíga gbogbo ẹni tí a bá ti rí pé ayé rẹ̀ ó ní ìtumọ̀ àjọ olùrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ó wà nù ayé ẹ̀ ni àwọn olùrànlọ́wọ́ mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ó rí tọ́ka sí olùrànlọ́wọ́ àkọ́kọ́ tí mo fẹ́ ká wò nínú ayé Moses òní Exodus chapter two the first helper that you need sir is the help from strange men ẹ gbọ́ dada yes sir help from strange men àwọn ẹni tí ẹ wò mí àwọn ẹni tí ẹ wò rírí sà ọlọ́run máa ń lo àwọn ẹni tí èèyàn ò rí rí àwọn ẹni tí ò mọ̀ rí láti ran èèyàn lọ́wọ́ láti rí ká lè mọ̀ wípé ìrànlọ́wọ́ wa gangan ọwọ́ Ọlọ́run ló wà if you have not been witnessing this help in your life you need to pray this morning bẹ́ẹ̀ bó bá ti jẹ́ pé gbogbo àwọn tó ti ràn yín lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ẹ tó ti ràn yín lọ́wọ́ ní àwọn tẹ́ ẹ mọ̀ rí àwọn tí ẹ ò mọ̀ rí kì í ràn yín lọ́wọ́ ẹ nílò àdúrà yìí tó bá yẹ pé gbogbo àwọn tẹ́ ẹ bá ti ẹ̀kọ́ ìrànlọ́wọ́ sí wọn kì í gbọ́ ẹ nílò àdúrà yìí sà aside the fact that people that you know should do you good because you do you do good to them people that don't know you sir àwọn nǹkan kan gbúdọ̀ wà lára yín tó máa attract wọn tó máa fi ṣe yín lórí pé ah, and I just like this man I want to help him we a, máa solve issue yẹn láàárọ̀ yìí Exodus chapter two verse four to six Exodus chapter two verse four to six ìrìn àjò Moses ó yẹ ká fún mi. arábìnrin rẹ̀ sì dúró lé òkèrè láti mọ ohun tí yóò ṣe ọmọ náà ọmọbìnrin Fáráò sì sọ̀kalẹ̀ wá láti wẹ̀lí odò mhm. àwọn ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ sì rìn lọ ọdún náà mm-hmm. nígbà tí ó sì rí àpótí náà láàrin koríko odò nígbà tó rí láàrin koríko ẹ̀hẹ́n ó rán ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ kan láti lọ gbé e wá yes sir nígbà tí ó sì ṣí i mm. ó rí ọmọ náà sì kíyèsí oh ọmọdé náà ń sọkún inú rẹ̀ sì yọ̀ sí i ó sì wí pé inú rẹ̀ sì yọ̀ sí i mm, ó yọ̀ sí i inú rẹ̀ ẹ ṣe sà ẹ ṣe mà ó ní inú rẹ̀ sì yọ̀ sí i bí arákùnrin bàbá rántí ìtọ̀ ní Exodus chapter two Moses nígbà tí wọ́n pa ọmọ Israẹli wọ́n pa wọ́n ìyá rẹ̀ dẹ̀ wò bílí sọ pé ó nígbà tí ìyá rẹ̀ wò inú rẹ̀ dùn ó wò pé ṣó yẹ kí ọmọ yìí ó lọ mọ́ mi lọ́wọ́ ó ní ṣó yẹ kó lọ mọ́ mi lọ́wọ́ inú ìyá ẹ̀ ti kọ́kọ́ yọ sí ẹ gbọ́ àyànmọ́ ẹ̀ sánsán ìyá ẹ̀ wò pé bí gbogbo ọmọ bá ń kú kò yẹ kí eléyìí kú a gbọ́dọ̀ wá solution sí i ó dẹ̀ ráàpù ẹ̀ gbé sáàrin omi òkè òkè ọlọ́run o ọ̀rọ̀ ìdọ́wọ́ rẹ bí ó sọ pé ó ní bí àpò yẹn dẹ̀ ṣe ń lọ bó ṣe ń lọ ọmọ Fáráò wá wẹ̀ kí ló dé tó jẹ́ pé àkókò tó gbé tó gbé kinní yẹn síbẹ̀ tó gbé Mósè síbẹ̀ ni ọmọ Fáráò wá wẹ̀ tó ṣe rí i nígbà tó dẹ̀ rí kò wọ pé ah, kí lè lè ah, àwọn ẹ lọ pa wọ́n jàre is an opportunity to kill them fast ó ní inú rẹ̀ sì yọ sí i nígbà tó rí Moses sà ó ní ojú rẹ̀ sì inú rẹ̀ yọ sí sà ìyẹn túmọ̀ sí pé ohun kan wà tó gbúdọ̀ wà lára wa tí ó mú kí inú àtàgbà àtọmọdé àtẹni tá a mọ̀ rí àtẹni tá a mọ̀ rí kó yọ sí wa láti ṣe wá láàánú ibi tí mo lọ nìyẹn lákọ̀ọ́kọ́ strange help help from strange people tá a mọ̀ rí àmì kan wà tí ń wà lórí ènìyàn ìsàmì kan wà tí àwọn ọ̀run máa ń sà sórí ènìyàn tí mú kí àwọn tó mọ̀ wọ́n rí àti àwọn tí ò mọ̀ wọ́n rí kó ṣàánú fún wọn ẹ gbọ́ ohun kan wà tí bàbá mi máa ń gbé sí ènìyàn lára tí ó mú kí ẹni tí ò mọ̀ rí bó bá ti rí a ní àfi ká a ṣe ilé ìlóore ṣá tí kinní yẹn bá ti miss kò síbi tó dé ìbá lọ fún presentation ìbá lọ sọ̀rọ̀ bó bá jẹ́ òun ló sọ̀rọ̀ jù kó sọ̀rọ̀ tó mọ́gbọ́n wájú wọ́n ní wọ́n ní eléyìí ó láìkì àtẹnumọ́ tá a bá gba ilé ṣiṣẹ́ ìbímọ ìbímọ àfi ká má gbà ṣiṣẹ́ ṣá tí kinní yẹn bá ti sọnù nínú ayé ènìyàn àti rí olóore àti rí aláàánú ó máa nira ṣá mo fẹ́ ká gbàdúrà láàárọ̀ yìí àdúrà àkọ́kọ́ leléyìí olúwa ohun tẹ́ ẹ máa ń gbé sí ènìyàn lára àmì tẹ́ ẹ máa ń sà sí ènìyàn lára tí mú kí ẹni tí èèyàn ò mọ̀ rí àti ẹni tí èèyàn ò mọ̀ rí kó ṣàánú fún ènìyàn ẹni tí èèyàn mọ̀ rí àti ẹni tí èèyàn ò mọ̀ rí kó ṣàánú fún ènìyàn àánú ohun tẹ́ ẹ máa àmì tẹ́ ẹ máa ń sà sí èèyàn lára àgọ́ tẹ́ ẹ máa ń gbé wọ ènìyàn tí mú kí ẹni tí èèyàn ó mọ̀ rí àtẹni tí èèyàn ò mọ̀ rí kó ṣàn ọlọ́run ẹgbẹ́ wọ̀mí láàárọ̀ ẹ̀sọ́dàdúà líka pàtẹ́dọ̀ sútó para mo sọ pé ẹ máa gbàdúrà lọ́rìí sà àdúrà akọni ní tàárọ̀ yìí gbogbo ọjọ́ friday àdúrà akọni ní bí n bá ti ń pè é má máa gbà sà àmì tẹ́ ń sà sí ara ènìyàn tí mú kí ẹni tí èèyàn mọ̀ rí àti ẹni tí èèyàn mọ̀ rí kó ṣàánú fún ènìyàn tí mú kí àti òyìnbó àti èèyàn dúdú ó ṣàánú fún ènìyàn tí mú kí ẹni kíkúrú àtẹni gíga kó ṣàánú fún ènìyàn ọlọ́run ẹ wọ̀mí láàárọ̀ ìsà ojú rere tí èèyàn rí gbà tí mú kí àtẹni tí èèyàn mọ̀ rí àtẹni tí èèyàn mọ̀ rí gbèrè sọ pé ní Moses wọ́n gbé sínú omi ni in fact ọ̀tá ni àwọn Israeli jẹ́ sí àwọn ọmọ Egypt as at that time ṣùgbọ́n kò lè ṣe nǹkan kan sí sà kò lè ṣe nǹkan kan sí ìyá ẹ̀ kọ́kọ́ sọ pé irú ọmọ tọ́mọ eléyìí jẹ́ kò yẹ kí eléyìí kú ìyẹn túmọ̀ sí pé nǹkan kan wà lára Moses tí Moses tí ò jẹ́ kí wọ́n lè pa olúwẹ̀ sàmì yẹn sí mi lára láàárọ̀ yìí ohun tẹ́ ẹ máa ń gbé sí ènìyàn lára tí mú kí àwọn tí ènìyàn mọ̀ àtẹni tí ènìyàn mọ̀ rí kó ṣàánú fún ènìyàn ọlọ́run gbé sí mi lára láàárọ̀ yìí àmì náà ẹ fi sí lára i want you to pray wherever you are pray wherever you are sir pray wherever you are next appointment you must not be rejected sir money you must not be rejected iṣẹ́ ọ̀tún tó ń wo yẹn kò yẹ kán tún reject yẹ lórí àmì yìí máàlì kó sátábàràbàdì rọparẹ pọsopori gadaba ṣàkàrà jésù olúwa wa jésù olúwa mo fẹ́ kẹ́ gbàdúrà ìrẹ́lẹ̀ kejì gbogbo àmì tá a fi sí mi lára tí ò mú kí ẹni kí àjèjì ó ràn mí lọ́wọ́ <laughs> eh, gbogbo àmì lọ síbi àmì láàárọ̀ yìí àmì rí ìsà ilẹ̀ adúláwọ̀láwà kì í ṣàbúrò adúláwọ̀láwà ìsà adúláwọ̀láwà nàìjíríà láwà gbogbo àmì tá a fi sí mi lára tí ó mú kí àjèjì ènìyàn máa sá fún mi tí ò jẹ́ kí n rí orí ọwọ́ àjèjì lò <laughs> oh my god gbogbo àmì tá a fi sí mi lára tí ò jẹ́ kí n rí orí ọwọ́ àjèjì lò fi ṣayé gbogbo àmì tá a fi sí lára tí ò jẹ́ kí àyànmọ́ mi rí orí ọwọ́ àjèjì láti lò ẹ nílò orí ọwọ́ àjèjì I can point of I can point at different scriptures pé gbogbo kì í ṣe gbogbo ẹni tó mọ̀ yín rí ló kì í ṣe gbogbo ẹni kò ṣe gbogbo oore tó dọ́wọ́ yín ló yẹ kó jẹ́ ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí yẹ kó ṣe é lóore ọlọ́run gbogbo àmì náà ẹ̀ ṣì dànù láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ sọ́ọ́ dàdúrà orúkọ Jésù Kristi Ah, gbogbo àmì tá a fi sí mi lára gbogbo àmì náà tó wà lára mi tí ò jẹ́ kí n rí orí ọwọ́ àjèjì ṣayé ọlọ́run ẹ ṣì dànù láàárọ̀ yìí ọlọ́run ẹ ṣì dànù láàárọ̀ yìí gbogbo àmì tá a fi sí mi lára tí ò jẹ́ kí n rí orí ọwọ́ ẹ nílò orí ọwọ́ àjèjì ọlọ́run ẹ ṣì dànù ọlọ́run ẹ ṣì dànù jésù ẹ ṣì dànù ẹ̀mí wọn ọlọ́run ṣì dànù jésù kristi olúwa jésù kristi olúwa àdúrà kẹta tá a máa gbà ní orí ọwọ́ yẹn lélẹ́yìí pé olúwa ẹ sọ pé olúwa ẹ rán àjèjì sí mi láti ṣe mí lóore mo fẹ́ jẹ́ kí àyànmọ́ mi bẹ̀rẹ̀ sí í gbádùn orí ọwọ́ àjèjì orí ọwọ́ àjèjì kì í èèyàn ò lè sìrègùn ẹni tẹ́ ò mọ̀ rí ni ọlọ́run ló rán wọn sí yín wọn ò lè ṣe ẹ̀wọ̀n lè sìrègùn ẹni tó mọ̀yàn rí ló ń sìrègùn sí ènìyàn bájèjì bá ṣìyàn lóore tán ó ṣe ni ó lọ ìgbà yẹn sọ pé oh lord i give you glory ẹni ò rí orí ọwọ́ àjèjì lè o kò lè fi bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí gbogbo àwọn tó mọ̀rí ló ń ṣe lóore ọlọ́run láti èní lọ ẹ jẹ́ kí àyànmọ́ mi ó bẹ̀rẹ̀ sí í fa àjèjì ènìyàn láti ṣe lóore láti nàìjíríà àṣà nàìjíríà láti orígun mẹ́rin àgbáyé ẹ rán àwọn àjèjì ènìyàn sí mi láti ṣe mí lóore àwọn àjèjì ènìyàn tí wọn kì í tí wọn àwọn àjèjì ènìyàn tí wọn kì í sìnrègún ọlọ́run rán wọn sí mi ẹ jẹ́ káyàn mọ́ mi bẹ̀rẹ̀ sí fa orí ọwọ́ àjèjì ẹ sọ́dàdúrà orúkọ Jésù Kristi Ah, ah. ọlọ́run àyànmọ́ mi ni ó bẹ̀rẹ̀ sí fọ́ orí owó àjèjì ah, láti orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé láti orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé ẹ ká yànmọ́ mi bẹ̀rẹ̀ sí fọ́ orí owó àjèjì ẹ ká àrùn mi bẹ̀rẹ̀ sí fọ́ orí owó àjèjì in the mighty name of Jesus àyànmọ́ mi bẹ̀rẹ̀ sí fọ́ orí owó àjèjì mo nílò orí owó àjèjì láti mú kí ìyìn mi ó tàn láti mú kí ògo mi ó tàn oore láti ibi tó jìnnà láti gúúsù látàá nígbà tí eh, eh, eh, tá a bí Jésù Kristi àwọn amòye wá wọ́n fún ní ẹ̀bùn wọ́n fún ní ẹ̀bùn jésù ò mọ̀ wọ́n rí màríà ò mọ̀ wọ́n rí joseph ò mọ̀ wọ́n rí sà kìdẹ́ ṣe àwọn èèyàn lásán àwọn akọni ló wá yọ̀ǹda ẹ̀bùn fún torí ẹrú wà lára oore ọ̀fẹ́ àti àánú wà lọ́wọ́ bàbá ojú rere wà lára ọlọ́run àyànmọ́ mi yóò bẹ̀ sí fa oore ọwọ́ àjèjì àtẹni tí mi ò mọ̀ rí àtẹni tí mi ò mọ̀ rí láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀rọ àjèjì ènìyàn sí mi láti fa ọwọ́ mi sókè láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀rọ àjèjì ènìyàn sí mi láti gbé mi lọ sí a rán mo pàṣẹ bí ẹni tí a pè mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo dórí àpáta jésù kristi ilẹ̀ mìíràn iyanrìn ni láti orígun mẹ́rin àgbáyé mo rán àwọn àjèjì ènìyàn sí yín tí wọn kì í tí wọn kì í tí wọn kì í sìrègùn àwọn àjèjì tí wọn kì í sìrègùn àwọn àjèjì tá a rán sí àyànmọ́ yín láti tú yín sílẹ̀ láàárọ̀ yìí ó wọnú ayé yín mo ní ó wọnú ìṣẹ̀dá yín sà mo ní ó wọnú ayé yín ó wọnú ìṣẹ̀dá yín jésù olúwa wa jésù olúwa wa oore kejì òun ni compelled help oore tipátipá <laughs> oore tipátipá bíbélì sọ ní ìwé Jeremiah ó ní ọkàn ènìyàn burú jáì ó ní kò sẹ́ni tó lè mọ̀ ọlọ́run nìkan ló lè mọ̀ ohun tí ìrànlọ́wọ́ fi nira díẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ ni pé àwa ènìyàn adúláwọ̀ alágídí bí ọlọ́run bá ń rányàn síyàn gan akọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣàgídá ní ṣẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù ọlọ́run ọlọ́run èmi náà ní plan èmi náà ní ṣùgbọ́n bí ọlọ́run ò bá fi tipátipá mú ẹlòmíì kò ní jíṣẹ́ ọwọ́ tá a rán bíbélì sọ pé ọba kò lè sùn torí mordecai bí wọn ò bá gba oorun lójú ẹlòmíì bí nǹkan ò bá ṣẹlẹ̀ sẹ́lòmíì sà kò ní jíṣẹ́ ọwọ́ ẹ̀ a gbàdúrà oore tipátipá ìwé matthew chapter twenty seven verse thirty to thirty seven ìtàn jésù kristi nígbà tí jésù kristi kú tán nígbà tí jésù kristi ń jìyà matthew twenty seven verse thirty ẹ̀ kásà wọ́n sì tutọ́ sí i lára uh-huh. wọ́n sì gba ọ̀pá ìyè náà uh-huh. wọ́n sì fi lù ú lé orí. nígbà tí wọ́n fi ṣẹ̀sín tán hmm. wọ́n bọ́ aṣọ náà kúrò lára oh rẹ̀ wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́ uh-huh. wọ́n sì fà á lọ láti kàn án mọ́ àgbélébù mm-hmm. bí wọ́n sì ti ń jáde hmm. wọ́n rí ọkùnrin kan ará Kérénì mm-hmm. tí ń jẹ́ Símónì mm-hmm. òun ni wọ́n fi agbára mú láti ru àgbélébù. ẹ gbọ́ sà ara àyànmọ́ Jésù Kristi ni láti lọ sórí igi àgbélébù òun ni jésù ló yẹ ó gbé àgbélébù ẹ̀ wọ́n ti nà tán wọ́n ti ṣe ohun tó fẹ́ ṣe fún ṣùgbọ́n bíbélì sọ pé ó ní àwọn wo àwọn àwọn àwọn sójà wọ́n fi ipá mú símónì wọ́n ní ó yẹ kíwọ náà ó yẹ kó o ṣe é nu iṣẹ́ yìí dádì àwọn kan wà tí wọn ò bá fọ́ọ̀sì láti ràn yín lọ́wọ́ ní ràn yín lọ́wọ́ wọn ní ràn yín lọ́wọ́ compel them náà pé wọ́n ní wọ́n fi ipá mú gbé àgbélébù yẹn kó o gbèrìn mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé yín láàárọ̀ yìí gbogbo àwọn tá a ti fi re yín rán sí yín tí wọn ò jíṣẹ́ láàárọ̀ yìí ti pàṣẹ tí pátipáti kúùkù àwọn ọ̀run kó rán wọn sí yín mo ní ohun tí wọn ò rí tí ẹ̀rù ó bà wọ́n pé ah bí n bá ṣe eléyìí mo gbé lójú oorun wọn lójú àlá wọn ní gbogbo ibi tán bá wà mo pàṣẹ àwọn ọ̀run kó kọ sí wọn ṣùgbọ́n ẹ̀yin náà nílò láti sọ̀rọ̀ láàárọ̀ ìṣà bíbélì sọ pé wọ́n fi tipátipá mú símónì láti gbé àgbé kò fẹ́ gbé sà kò sẹ́ni tó fẹ́ gbé ẹrù ẹlòmíì torí ẹrù oníkálukú náà tó gbé ṣùgbọ́n ọlọ́run ti mọ̀ ọmọ ọmọ ọlọ́run ti kọ àwọn kan sí ayé e. gbogbo ẹni tá a rán síbi tí ò jíṣẹ́ gbogbo ẹni tá a ti rán sí àyànmọ́ mi láti gbé àyànmọ́ mi lọ sí ìpele kejì tí ò jíṣẹ́ láàárọ̀ ìyẹ̀yìn ọ̀run ẹ̀kan ní tipátipá fún bẹ́ẹ̀ ti gba oorun lójú ọba yẹn ẹ gba oorun lójú ẹ̀ Ah, láàrin ọjọ́ méje láàrin ọjọ́ méje gbogbo ẹni tá a ti rán sí mi tí ò jíṣẹ́ ó yẹ kàn nípa fún ọ láti jíṣẹ́ ẹ sọ́dàdúrà orúkọ Jésù Kristi orúkọ jésù kristi gbogbo ẹni tá a ti kàn nípa fún láti ràn mí lọ́wọ́ tí ò ràn mí lọ́wọ́ gbogbo ẹni tá a ti fi rí ayé mi lọ́wọ́ tí ò dáhùn gbogbo ẹni tó ní tèmi tómi tèmi tómi lẹ́rù náà láàrin ọjọ́ méje ọlọ́run ẹ kàn nípa fún ọ mo fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ sí gbà níbi tí tẹ́ wà àkókò àdúrà kọ́ni la wà àṣẹ òwúrọ̀ la wà yìí program ṣùgbọ́n àdúrà akọni lọ́jọ́ friday àdúrà akọni bá a ṣe máa ma gbà nìyẹn compelled help if god did not compulsory compulsory if if they did not compulsory they did not mandate it for that man kò ní gbé àgbélébù yẹn ẹni tá a ti ní kó ràn mí lẹ́rù ẹni tá a ti ní kó gbé àgbélébù mi ẹni tá a ti ní kó fi ọ̀nà mi ẹni tá a ti ní kó tó júwe ibi gíga fún mi tó ń ṣagídí ẹni tá a ní kó yọ̀ǹda ọgbọ́n rẹ̀ fún mi lò láti tẹ́gùn ẹja lẹja ń jẹ sanra èèyàn lèèyàn gùn gòkè ẹ ò lè dá gòkè ẹ máa tẹ èèyàn gòkè ni orí ọjọ́ iwájú ni sà àmàlì pọ́sì àdá ọlọ́run ẹ̀kan nípa fún ọ láàárọ̀ yìí ẹ̀kan nípa fún ọ láàárọ̀ yìí ẹ gba olójú wọn ẹ gba olójú wọn gbogbo ẹni tá a ti kàn nípa fún ẹni tá a ti rán níṣẹ́ sí tó kọ̀ láti jíṣẹ́ láàárọ̀ yìí ẹ kàn nípa fún wọn mo fẹ́ kẹ́ gbàdúrà yẹn gbàdúrà yẹn ẹ kàn nípa fún wọn Simoni ò ní choice sójà ló ní kó gbé sójà ní kó gbé olóògbé sójà ní o gbé àgbélébù olóògbé sà ọwọ́ agbára láti òkè ọwọ́ agbára láti òkè ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹni tá a ti rán sí mi tí ò jíṣẹ́ ẹni tá a ti ní kó ràn mí lẹ́rù tí ò ràn mí lẹ́rù láàárọ̀ yìí ẹ kàn nípa fún ẹ kàn nípa fún Jésù Olúwa wa jésù olúwa wa bàbá màmá mo pàṣẹ sínú ayé yẹn gbogbo ẹni tá a ti rán sí tí ò jí mo ní láàárọ̀ ìkóbẹ̀rẹ̀ sí jẹ láàrin twenty four tọ́ sí lára orí ilẹ̀ mímọ́ ni mo wà yìí orí ilẹ̀ mímọ́ ni mo wà yìí orí ilẹ̀ mímọ́ ni mo wà yìí mo ṣe láàrin twenty four gbogbo àwọn tó ń ní kó fún yín gbogbo ẹni tó ti rán sí ti ràn yín lọ́wọ́ tó ń falẹ̀ mo pàṣẹ ọ̀run kó kọ́. ọ̀rẹ́ǹsì tí wọn ò ní gbàgbé bóyá àlá yóò ti dẹ́rùbà wọn àbí lójú oorun mi ò mọ̀ kó ọ̀nà tó bá wọn ọlọ́run láti gbà ṣiṣẹ́ gbogbo ẹni tá a rán sí yín tí ò jíṣẹ́ láàárọ̀ ìkọ́bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún yín mo ní kọ́bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún yín jésù olúwa jésù olúwa help of the palace a lè má lè parí ẹ̀ láàárọ̀ yìí ìkẹta nìyẹn ìrànlọ́wọ́ òkè ìrànlọ́wọ́ ìjọba. Okay <coughs> Matthew twenty seven fifty seven ìrànlọ́wọ́ ìjọba Matthew twenty seven fifty seven to sixty ìrànlọ́wọ́ láti òkè ẹ gbọ́ bí èèyàn ó bá gòkè bí èèyàn bá máa bá àwọn ọmọ aládé jẹun màmá bàbá ẹ nílò ìrànlọ́wọ́ yẹn òkè àwọn tó wà lókè wọn kì í fẹ́ kí àwọn tó wà nílẹ̀ ó gòkè àwọn tó wà lókè ló ń fara wọn sókè àwọn tó wà lókè ló ń júwe ọ̀nà òkè fún èèyàn àwọn èèyàn tó wà lókè ló ń ṣe àsopọ̀ mọ́ àwọn tó wà lókè pẹ̀lú ènìyàn wọ́n á ní ẹ̀lò ẹ̀lò mo mọ lágbájá ẹ jẹ́ kó wọlé ẹ gbé contract yẹn fún mo mọ àbáyọ̀mí ó lè ṣe sa tó ó gbọ́n gan ó gbọ́n gan you need recommendations sa. bí èèyàn bá bá jẹ́ pé àwọn èèyàn ilẹ̀ ló ràn yàn lọ́wọ́ wọn ò lè ràn yàn lọ́wọ́ kọjá ohun tí wọ́n ní they can help you more than their capacity ẹ nílò ìrànlọ́wọ́ òkè láti dé òkè ẹ nílò ẹni tó wà lókè láti fà yín gòkè ìyá mo pàṣẹ sínú ayé yín láàárọ̀ yìí ẹ mọ̀yàn lókè o ẹ ò mọ̀yàn lókè o mo ní kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ òkè gbà mo ní ẹ mọ̀yàn lókè o ẹ ò mọ̀yàn lókè o kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ òkè gbà mo ní ẹ mọ̀yàn lókè ẹ nílò ìrànlọ́wọ́ òkè help of the palace Matthew twenty seven fifty seven to sixty. nígbà tí alẹ́ sílẹ̀ ọkùnrin ọlọ́rọ̀ kan ti ará Mátà wá. ẹ gbọ́ wọ́n ní ọkùnrin ọlọ́rọ̀ kì í ṣe ọkùnrin tálákà. ti Arimatia wa eh, ti Arimatia Arimatia wa tí a ń pè ní Joseph tá a ń pè ní Joseph. ẹni tí òun tìkára rẹ̀ ń ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú. ẹ̀gbọ́n ọmọ ẹ̀yìn Jésù ni ṣùgbọ́n ará òkè ni kò sí lára disciple ẹ̀gbọ́n in your cabinet you must have calibers of people because they bring different things to the table in your cabinet sa, bẹ́ẹ̀ ṣe nílò ará òkè lẹ́nu ará ilẹ̀ ohun ọ̀tọ̀ọ̀tọ̀ ó máa lákùsà kàtàbà àjọ ìrànlọ́wọ́ látẹni òkè àtẹni ilẹ̀ àtàwọn tó wà ń sàlẹ̀ àtàwọn tó wà láàrin wọ́n rán mi sí yín láàárọ̀ ìsà àjọ ìrànlọ́wọ́ mo ní kan dà fún yín oh my god àjọ ìrànlọ́wọ́ tẹ́ ẹ nílò tí ó mú ká yẹ yín ó nítumọ̀ àti àwọn tó wà lókè àti àwọn tó wà láàrin àti àwọn tó wà nísàlẹ̀ ẹ nílò àjọ ìrànlọ́wọ́ yìí mo ní wọ́n dà fún ayé yín. nígbà tí alẹ́ sì lẹ́. nígbà tí alẹ́ lẹ́ ó sì ó tọ pílátù lọ. ó tọ pílátù lọ. ó sì tọrọ òkú jésù. ó tọrọ òkú jésù torí ọlọ́rọ̀ ni peter ò lè tọrọ òkú jésù ará òkè ló lè tọrọ òkú jésù ẹgbọ́n tó sọ wọ́n ní ọlọ́rọ̀ ni wọ́n jọ ń jókòó ni ó dẹ̀ wọnú lé lọ ó dẹ̀ pé lágbájá ẹjọ́ mo nídìí òkú ọkùnrin yẹn jésù ti kú sá ó ní mo nílò òkú ìrànlọ́wọ́ mẹ́jọ olùrànlọ́wọ́ mẹ́jọ nu bíbélì mo fi ń gbàdúrà láàárọ̀ olùrànlọ́wọ́ mẹ́jọ tó wà nu bíbélì orí ìkẹta la yìí ó ṣeé ṣe ká má parí ẹ ẹ má mísì ẹ lọ́jọ́ monday fún nǹkankan láìfù ni ẹ má mísì ẹ sà tó wà nù bíbélì ó tọrọ ẹ ó ní ẹ fún mi wọ́n torí na wíwì náà ní wọ́n òkú Jésù fún bí ò bá ṣara òkè sà wọn ò lè òkú Jésù fún ẹ jẹ́ kí Peter bẹ̀ wọ́n lè yọ̀ǹda òkú Jésù fún ohun ohun wọn múra wọn wọn jọ ń jókòó níbi gíga kàmúríánlẹ̀ tó lè gá làbàdà ẹni tá a ti ràn lọ́wọ́ mo ní kó ràn yín lọ́wọ́ láàárọ̀ yìí ẹni tá a ti pè síbi òkè mo ní kó ràn kó gbé yín sókè láàárọ̀ yìí ẹ ń ká gbàdúrà yín olúwa ìrànlọ́wọ́ òkè tí ayé mi nílò ìrànlọ́wọ́ òkè tí ìpè mi nílò ọlọ́run yẹn rán sí mi láàárọ̀ ìṣà àṣẹ láti ibi gíga tí ó fà mí lọ́wọ́ sókè àṣẹ láti ibi gíga tí ó yí ìgbà mi padà àṣẹ láti ibi gíga tí ó ran àyànmọ́ mi lọ́wọ́ àṣẹ láti ibi gíga tí ó ran ìpè mi lọ́wọ́ àṣẹ láti ibi gíga tí ó ran ìgbéyàwó mi lọ́wọ́ àṣẹ láti ibi gíga tí ó ran ètò ìṣúná mi lọ́wọ́ àṣẹ láti ibi gíga tí ó ran agbo ara mi lọ́wọ́ ọlọ́run ẹran sí mi láàárọ̀ yìí láti òkè ìrànlọ́wọ́ láti òkè ọlọ́run ẹran sí mi Ah, ẹ ti rán àwọn èèyàn tó wà ní ìsàlẹ̀ sí mi mo ti ń gbádùn orin àwọn tó wà ní ilẹ̀ mo nílò orin àwọn tó wà lókè ẹ jẹ́ kí wọ́n pè mí láti ibi gíga sà ó máàlì bọ́ ní àkàtà rọ́mìlì tásù síyàdà màkìdàbà lọ́ọ̀ṣà mìkìtánà mùríàdàbà màhílẹ̀bọ̀ ṣàtàkàdàkàdà ràtọ́dọ̀ mo fẹ́ kẹ́ sọ́dàdù ẹ sọ́dàdù ẹ máa gbẹ ẹ máa gbà sà màlàkàdàgàbàdìyàdà ìrànlọ́ láti ibi òkè bóyá ibi kíbi tẹ́ wà ìrànlọ́ láti Aso Rock ìrànlọ́ láti White House kò síbi tẹ́ ò lè dé torí kò síbi tí ọlọ́run òde kò sẹ́ni tí ò lè pè yín sà torí ọ̀tí ọkàn ọba àti ọkàn ìjòyè ọwọ́ ọlọ́run ló wà kò sí ẹni tó ga ju ọlọ́run lọ ọlọ́run tó ga ju gbogbo ènìyàn lẹ́ ń ké pè láàárọ̀ yìí àṣẹ láti bí òkè ẹjọ́ gbé mi gòkè láàárọ̀ yìí ìrànlọ́wọ́ láti bí òkè ẹjọ́ yí ìtàn mi padà ìrànlọ́wọ́ láti bí òkè ẹjọ́ yí àyànmọ́ mi padà ìrànlọ́wọ́ láti bí òkè ẹ jẹ́ ó mú kí ògo mi ó fọ̀hún ìjìnà láti bí òkè ẹ jẹ́ kí ògo mi kó yí ìrìn àjò ayé mi padà ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹ gbàdúrà I want you to pray this morning ẹ gbàdúrà sí adániwáyé ẹ gbàdúrà láàárọ̀ ìsà ìrànlọ́wọ́ láti bí òkè tí ó mú kí ìtàn mi ó yí padà ọlọ́run ẹran sí mi láàárọ̀ yìí ẹran sí mi láàárọ̀ yìí Jésù Olúwa wa Jésù Olúwa mo pàṣẹ mahalana sudiaba <laughs> ikebo rosdiaki boshiata mo pàṣẹ láàárọ̀ yìí bí ilẹ̀ ti mọ́ yìí kí ilẹ̀ ó tó wọ̀ mahaliada ó rí ní suniambakasha mo ní kí ilẹ̀ ó ní ìtó wọ̀ oòrùn tí mo ń wò yìí kó tó wọ̀ ká ké pè ọ níbi gíga <laughs> ilé bọ́ ṣani mo ti àkà ránẹ́tẹ̀ katabala mo ní kí oòrùn tí mo ń wò yìí kó tó wọ̀ mo ní ká ké pè yìí níbi gíga ògo yín kó fọ̀ níbi gíga ah, within twenty four hours la pe Joseph gòkè láyé lámàlábà ṣàkàdà ẹni tí ó kọ̀nẹ́ẹ̀tì yín pẹ̀lú ẹni òkè ẹni tí ó sọ̀rọ̀ yín fọ́ba tí ò ní sọ ìbàjẹ́ yín fọ́ba ẹni tí ó sọ àádùn yín fọba tí ò ní sọ ìkorò yín fọba ẹni tí ó sọ ire yín fọba tí ò ní sọ ibi yín fọba mo pàṣẹ láàárọ̀ mo ní kó bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ mo ní kó kàn yín lára oh, mo ní kó kàn yín lára mo ní láàárọ̀ kó kàn yín lára gbọ́ ọ ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa àmín àmín àmì lórúkọ jésù kristi mẹ́ta la ṣe láàárọ̀ yìí a ò lè parí ẹ̀ ìrìn àjò mẹ́jọ la ṣe ń lọ olùrànlọ́wọ́ mẹ́jọ tó wà nù bíbélì ibi mẹ́jọ tí olùrànlọ́wọ́ wà nínú mẹ́jọ àdìtú ohun mẹ́jọ tí ìrànlọ́wọ́ ti ń jáde mẹ́ta ìmúsọ láàárọ̀ yẹn compelled help ìrànlọ́wọ́ tipátipá ìkejì mo sọ̀rọ̀ lọ́wọ́ ìrànlọ́wọ́ àjèjì ènìyàn ìkẹta mo sọ̀rọ̀ lórí ìrànlọ́wọ́ òkè ìrànlọ́wọ́ ààfin mẹ́tẹ̀ẹ̀ta bí ọ̀sẹ̀ yìí ṣe ń lọ mo ní kó darapọ̀ mọ́ ayé yín mẹ́tẹ̀ẹ̀ta mo ní kó darapọ̀ mọ́ ayé yín a ò lè parí ẹ̀ láàárọ̀ nítorí àkókò mo pàṣẹ sà lórúkọ olúwa àwọn ọmọ ogun bẹ́ẹ̀ ti ń lọ lọ́sẹ̀ yìí bí ọ̀sẹ̀ yìí ṣe ń parí ayé yín ò ní parí pẹ̀lú ọ̀sẹ̀ yìí ẹ̀mí yín ò ní bá ọ̀sẹ̀ yìí lọ láàárín àwọn tí ẹ̀mí wọn ó bá ọ̀sẹ̀ yìí lọ mo pàṣẹ ẹ̀mí tí yín ò ní símẹ̀ àti ẹ̀yin àti ẹ̀gbọ́n àti àbúrò àti ojúlùmọ̀ mo ní ẹ̀mí yín ò ní síbẹ̀ bọ́sẹ̀ ṣe ń lọ kẹ́ ẹ rí ire ọwọ́ ọlọ́run gbà mo ní kẹ́ ẹ rí ire ọwọ́ ọlọ́run gbà gbọ́ aláṣẹ ọ̀run àṣálẹ̀ yìí ni àṣálẹ̀ abiyamọ ní Christ Apostolic Church Citadel of Grace wọn kì í mí ìsẹ̀ àṣálẹ̀ tí àwọn abiyamọ máa ń dìde láti bá ọ̀run sọ̀rọ̀ lórí àyànmọ́ àti ìpín ọmọ wọn gbogbo ẹ̀dá bá ń gbé ní gbogbo ní àgbàdo ẹ má mí ìsẹ̀ sáà ẹ̀kan láàrin oṣù mẹ́rin la máa ń ṣe àdè máa ń ṣe ní eh, gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lórí whatsapp ẹ má miss ẹ don't miss it for anything ẹ máa rí àti oríṣiríṣi ẹ̀sìn ló máa ń wà ọlọ́run dẹ̀ máa ń gbọ́ àdúrà sá ọlọ́run ti yá ayé àwọn ọmọ padà àwọn ọmọ tó yáyà pé ọlọ́run ti yá ayé wọn padà nípa program yẹn ọlọ́run dẹ̀ promise wa pé òun máa gbé àwọn èèyàn dìde nínú program yẹn olóhùn fẹ́ òun fẹ́ gbé àwọn ọmọ dìde olóhùn fẹ́ raise commissioners òun fẹ́ raise correct pastors mo fẹ́ rèsì àwọn èèyàn ńlá nínú program yẹn màmá mi ò ní fẹ́ kọ́ ọmọ tí yín mìsì ńbẹ̀ dáàdì ṣá ẹ má jẹ́ kọ́ ọmọ yín mìsì ńbẹ̀ ẹ má jẹ́ kó mìsì ńbẹ̀ ẹ̀mẹ̀ yín náà ẹ má dẹ̀ mìsì ńbẹ̀ ẹ jókòó láti gbàdúrà fọmọ yín mo pàṣẹ lọ́sẹ̀ yìí ó máa sun orí fún yín ẹ ò ní sunkún ọmọ mo lẹ́ ò ní sunkún ọmọ ọmọ yín ò ní mẹ́kún báyìí gbọ́ aláṣẹ ọ̀run jésù olúwa èmi ni tí pásítọ̀ èmi tí pásítọ̀ Sam Babatope láti Christ Apostolic Church Citadel of Grace alágbàdo mo máa drop number mi for counsel bí ọlọ́run bá dẹ̀ fi ọwọ́ tọ́ yín láti ran ìpè yìí lọ́wọ́ láti ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ ilé ọlọ́ra ni sà ilé ọlọ́ra ni ilé ọlọ́ra ni àwọn tó ń ṣe wọ́n ń rí ìtumọ̀ ayé wọn ní ìtumọ̀ wọ́n dẹ̀ ń dé ibi gíga ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ìpè yìí kí ìpè yìí ó lè pè yín ẹ fi ètò ìṣúná yín ẹ fi ohun ìṣúra yín darapọ̀ mọ́ ìpè yìí ìpè yìí ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ dẹ̀ máa débi gíga múlẹ̀ máa débi gíga ẹ ní fi ìgbàgbọ́ pìtàn jésù olúwa wa àlàáfíà ní fún yín